woman yóò sí nínú ẹ̀mí ẹ̀yin èèyàn ẹ̀ gbọ́ ẹ̀ rí kan tó ṣẹlẹ̀ bóyá ó ti yàn lè ó <laughs> ti lè máa yàn lè kí bá mọ̀ ó ti rorò kúrò ẹ̀ rí pé ó ṣe báyìí tẹ́lẹ̀ ó máa wà nínú ẹ̀mí tẹ́lẹ̀ kò sí nínú ẹ̀mí mọ́ owó ti dé hmm. o mọ ibi tí mo kàwé dé o ti still náà o ti débẹ̀ mo ní wọ́n sọ. So nábọ́tì lókùúta pa èèyàn búburú méjì wọ́n yan èèyàn búburú méjì síwájú ẹ̀ wọ́n sọ lókùúta pa ibẹ̀ ni mo dé nígbà tó sọ lókùúta pa kí ló wá ṣẹlẹ̀. nígbà náà ni wọ́n ránṣẹ́ sí jésébẹ́lì wípé pé kí ni aṣọ nábọ́tì ní òkúta ká ó sì kú ó sì ṣe nígbà tí jésébẹ́lì gbọ́ pé aṣọ nábọ́tì ní òkúta ó sì kú jésébẹ́lì sì sọ fún arábù pé dìde kí o sì jogún ọgbà àjàrà nábọ́tì. ó tó wo gbọ́ ó pẹ́ tí àwọn olórí burúkú ẹ̀dá ti wà láyé ó máa ń dùn mí nígbà tẹ́ bá sọ pé ẹ rí èèyàn kan tẹni Jésù ni mẹ̀sáyà ń bọ̀ ní Nàìjíríà mẹ̀sáyà fẹ́ wá tún Nàìjíríà sí ẹ ń tọ́ra yín. <laughs> ayé ò dáa wọ́n pe nábòtì wọ́n pe Jésébélì pé wọ́n ti pa ó ó yá pé ọkọ ẹ kó lọ jogún ẹ nábòtì bá bẹ̀rẹ̀ sí jésébélì bá bẹ̀rẹ̀ sí í jó ó bẹ̀rẹ̀ sí í yọ̀ ó wá lọ pe ahabu pé ṣé o gbọ́ ọ̀gọ́ tó ṣẹlẹ̀ nábòtì ti kú wọ́n ti pa nábòtì ó yá wá lọ jogún ọgbà àjàrà arama aramaliti aramaliti ọlọ́run tẹ kọ̀ létí ọlọ́run tẹ dùrò ògo ọlọ́run ránṣẹ́ sí èlíjà ó ní èlíjà lọ́kọ́ lọ pàdé àjàlá nábòtì sọ fún wípé ní buwé buwé jẹ. wọ́n sì wí fún pé pé kí ni. báyìí ni olúwa wí. pé wọ́n ti pa. ẹ wọ́n sì ti jogún pẹ̀lú. sáré. ìwọ sì wí fún pé. sáyé mọ. báyìí ni olúwa wí pé. pé kí ni. ní ibi tí ajá gbé lá ẹ̀jẹ̀ nábòtì. ẹ ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ̀ àní tìrẹ. ó ní ramali ti ká. ábù sì wí fún èlíjà pé. ẹ ìwọ rí mi. ó rí mi. ìwọ ọ̀tá mi. hallelujah olóòótọ́ lọ́ta ṣe bíi olóòótọ́ lọ tá a ṣe bí o gbọ́ kan tí ahabu sọ ni ọba wòlíì ṣe orí mi ní èmi rí ẹ̀ ní gbígbà ọdẹ ti gbà ọdẹ ti jogún bí ajá ṣe láìjẹ náà bó ti ajá máa láìjẹ tiẹ̀ náà ah! ìyàwó ẹ̀ yẹn ìyàwó ìyàwó kánsẹ́lọ̀ ìyàwó pírẹsidẹ̀ntì ìyàwó gọ́vnọ̀ torí wípé ọkọ ẹ fìyà jẹ àwọn ará ìlú tí ò bá sọ ajá máa jẹ òkú ẹ ajá máa jẹ òbò ẹ ajá máa jẹ jẹtìjẹtì orí ẹ pọ. ọkọ ẹ bá ayé jẹ òbá kọ ẹ sọ̀rọ̀ ikú pa ẹ sórí ìyàwó ẹ jẹsẹ bẹẹlí ajá máa jẹ òkú ẹ ọwọ́ ẹ nìkan náà máa rí sí ní gbogbo ara ẹ holy center ibi tó bà mí lẹ́rù rèé wàhálà ti ṣẹlẹ̀. ó ti yí ó ti yí pátápátá nìyẹn tí bá ti jókòó báyìí ó ti yí ibi ibi ibi tí ẹ̀rù tí wàá bà mí pátápátá rèé tí ẹ̀rù Ọlọ́run tí wàá yà mí lẹ́nu láti ọjọ́ yẹn láti ọjọ́ tí mo ti ka ẹbí yìí olórí mi ti spark wípé ó máa nídìí ó máa nídìí kó dira nínú ayé yìí tó bá jókòó tẹ̀tẹ̀lẹ̀ ọ̀tá ẹ máa pa ẹ́ ronú pọ̀ àdá <laughs> Ọlọ́run á dáríjì Holy Center yí yí sẹ́gbẹ́ yí sẹ́gbẹ́ yí sẹ́gbẹ́ láì tí ẹ̀ kó gbọ́ kàkàkà lójú ogun le bíbélì kọ kàrà síwájú nígbà tí nígbà tí ahabu gbọ́ ọ̀rọ̀ náà wípé ajá máa jẹ òkú ẹ̀ ajá máa jẹ òkú ìyàwó ẹ̀ ajá máa jẹ ahabu ajá máa láì jẹ kí ni ahabu ṣe. ó sì ṣe. ká nígbà tí ahabu gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí. bẹ́ẹ̀ ó sì faṣọ rẹ̀ ya ó sì fi aṣọ fọ̀ sí ara rẹ̀. olóburúkú làwọn aṣẹ bí o má gbàgbé àkórí ọ̀rọ̀ náà tí o bá kíyè sára ọ̀tá ẹ̀ máa pa ẹ́ gbé adẹ̀rọ̀nùpọ̀ àdálù àwọn ẹ̀tún dáríjì kákáká nígbà tó gbọ́ ọ̀rọ̀ náà jì nígbà tí ahabu tó gbọ́ ọ̀rọ̀ tí wòlíì sọ. So ikọ̀ tí mo sọ fún yín nìyẹn ni pé wòlíì lè sọ̀rọ̀ míì kó má ṣẹ torí ẹni tí a sọ̀rọ̀ yẹn sí tó bá ronúpò àdá ọ̀rọ̀ tí wòlíì sọ lè má wá sí musẹ tí ọlọ́ba sọ pé òun fẹ́ pa tí ara ẹ bá ti balẹ̀ ìdí ni ẹjẹ́ rò bíbélì fi ń bà mí bíbélì sọ̀rọ̀ ó ní ààbò fa aṣọ ẹ̀yà ká ó sì gbàwẹ̀. ó gba ìwẹ̀. ó sì dùbúlẹ̀ nínú aṣọ ọ̀fọ̀. ó wá lọ dùbúlẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ wá rẹ́ra ẹ̀ sílẹ̀ ká. ó sì lọ jẹ́. kàwé. ọ̀rọ̀ olúwa sì tò ní jẹ́ ara títí wà wípé. pé kí ni. ìwọ rí áàbù ti rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú mi. áàbù ló pààyàn lẹ́ẹ̀kan yẹn ó rí wípé ó rẹra ẹ̀ sílẹ̀ níwájú mi ni. nítorí tí ó rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú mi. ẹ́ẹ́. èmi kì yóò mú ibi náà wá ní ọjọ́ rẹ̀. ó ṣẹlẹ̀. ní ọjọ́ ọmọ rẹ̀ ni èmi ò mú ibi náà wá sórí rẹ̀. wọ́n gbọ́ ó yọbọ ó paná bó ti ó paná bó ti gbẹ ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ló fẹ́ wá di ìyá ààbò báyìí sẹ́ráyé sẹ́rí bí ààbò ṣe paná bó ti gbé ẹ̀yìn èèyàn sẹ́rí bí ààbò ṣe paná gbé ọlọ́ọ̀dà God will judge him God will do you know do you know wetin your enemy dey do for corner do you know what your enemy used to used to be used to be wọn Ọlọ́run do you know what your enemy used to be wọn Ọlọ́run you people you need to be careful this life bíbélì wọn ló kà kọ́ lọ́ka First Kings chapter 21. First verse 1 to end. Ó ní ìtàn Can you can you can you imagine? Ẹni tó pa èèyàn ń sìn. Torí pé ó faṣọ ẹ̀yà. Ó gba ìwẹ̀. Ó rẹra ẹ̀ sílẹ̀. Ọlọ́run dẹ̀ dáríjì. Ọlọ́run ní kó lọ free wípé ọmọ ẹ̀ ló Se wá jìyà yẹn. Ṣé wo fẹ́ wá lọ bèrè lọ́wọ́ Ọlọ́run nísìnyí wípé kò mọ̀ ẹ́ má jẹ́ káyé pa ẹ́ kà mọ́mì má jẹ́ má fi à má fi à má ooo mo ti sọ kíní kan fún yín ọmọ tó bá náìsì jù láàrin ẹbí òun lẹbí máa ń pajẹ òun náà máa ráàyè pajẹ má náìsì yá ẹ̀hànà sí wọn lọ́rùn má burú má dẹ̀ náìsì wà láàrin méjì má burú má náìsì ta ló fẹ́ bá generation burúkú yìí sọ̀rọ̀ ẹ ò lè gbọ́ má burú má náìsì ọmọ tó bá náìsì láàrin ẹbí lẹbí máa pa jẹ ó gbọ́ ìfúnra ni ayé yóò dà this life kò séèyàn láyé kò séèyàn láyé There is no human being. Let me tell you something. Let me tell you something. Know yourself. Don't know anybody. Na Delilah, na he kiss Samsoni, is his wife. Okay? Ara ilé ẹni lọ̀tá ẹni. This life is is very rough. This this this life is very domio. Okay? the lecture that I come and give you today, the point that I want you to put there is upon all the evil that I have done, God forgive him. ọmọ ẹ tí ò mọwọ́ mẹsẹ̀ ẹsẹ̀ ló máa wá jìyà ẹsẹ̀ bàbá. má fi àyè sílẹ̀ fún ọ̀tá ẹ pa ẹ gbé o tó bá fi àyè sílẹ̀ fún ọ̀tá ẹ kó pa ẹ gbé wò kú gbé wòkú dànù ilé ayé yìí ilé ilé ogun ni o àwa jagun láyé ni o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o bó bá jókòó tẹ̀tẹ̀lẹ̀ o lè ṣoríire o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o má jókòó tẹ̀tẹ̀lẹ̀ o má náà ìsìnjú o má wíkẹ́ẹ̀dì jù sóòlù bá mi sáré ka bíbélì fún wọn.